Fi owó iyebíye rẹ sínú MoneyPlus láti ọ̀dọ̀ NDB Wealth, kí o sì jẹ́ kí ọrọ̀ rẹ rí ilé rẹ̀. MoneyPlus láti ọ̀dọ̀ NDB Wealth. Ó rọrùn, kò ní owó orí, iṣẹ́ dé ẹnu ọ̀nà, kò sì sí ìjayà. Àkókò ti dé fún ohun tó ju ìfowópamọ́ lọ.